olúwa dúpẹ́ fún ọ tó se wá ní mọ́mìnì tó se wá ní mùsùlùmí nínú àwọn àyà tí èyàn ma ronú sí tí ó jẹ kọ ma rántí pé àsíkọ́lọ́run ó fọ́nà maya kíyàn ma sin lọ́run orí tó pọ̀ ní alhamdulillah kèékú se pọ́gbọ́n ti wa náà ni ọlọ́n lọ fẹ́ lọ́fọ́ na ma wa ọlọ́n kọ mọ́já sọnù mọ́ o ẹwọ́n tí olúwa sọnù ayà yìí wà mẹ́ ń yárùgbàbù àmìlá ti ibrahim ilẹ̀ mẹ́sàfihà nafsa ẹni rẹ nìkan kó jìnà sí ojú ọ̀nà bẹ́ẹ̀ ìlàmán àfẹ́ni ọba gọ̀ sí rẹ̀ sẹ́fìhà náfisàwò bí bá wá sí pé agọ̀ àbí amukun mẹ́kọ gbogbo ẹni tí ń sin nǹkan tọ́lọ́wọ̀n ọba dá tóun náà sí mọ̀ pé kíní yóò lágbára kankan ẹwùta nabi ibrahim ń bò mí aléhì sọ́látù wasalam ta nabi ibrahim fi àáké tó gé àwọn èrè kéèkèé tó wá gbé kọ́ èrè àgbà lọ́rùn pé bóyá ń gbà tí wọ́n sẹ ọ̀gá àwọn èyí bóyá òun lọ ọ dáṣẹ̀ rí àfún wọn fásí àlúhun ẹ̀yìn náà bí wọ́n ń kánú ọyẹ̀ wọn lè sọ àwọn ọlọ́run ọyẹ kọlọ̀hun ó lè sọta ló gẹun illa man safiha nafsa àfẹ́ ni ọba gọ̀ sí rẹ̀ ni ó fi ọlọ́run ọba alẹ́ ni ọmọ sin tọ́lọ́run ọba dá ẹ máa wo ògidì agọ̀ àwọn náà sì kí jú wọ́n wá dá <laughs> àwọn ọlọ́run ẹ̀yìn tẹ́ ń sọ́rọ̀ ẹ̀yìn tẹ́ gbọ́ ẹwà mọ́ àwọn kẹ́ ń sìn wọ́n ẹ̀yìn náà ní kọ́dà àwọn ọ̀gbọ́rọ̀ kọ́dà àwọn òsì lè sọ àmá o ta ní ọmọ yíhun alhamdulillah illa man safiha nafsahu àfẹ́ni ọba gọ̀ sí rẹ̀ gbogbo ẹni tí ò sin ọlọ́run tí ń sin kàmí ní gbogbo ọ̀nà safiha nafsahu òpin agọ̀ ni àmẹ́gẹ́ bí mo ti wíńgbò ní gẹ́bí ọ̀rọ̀ ibùn tẹ́mí àta coach ọlọ́mọjà sọnù gbogbo àwọn tó wà ń bẹ̀ náà mọ̀ pa àwọn gọ̀ kọ́dà wọ́n rò pa àwọn làwọn gbá ju ara yòókù lọ náà ni òní ká àti àrìnà manasikana ọlọ́mọ́jọ́ dàrú máa náà lójú ẹwọ ẹ̀mí ẹ̀bá wo ìtàn lárúbáwá ká nẹ́bọ̀ muhammad sallallahu tó dé inú ta bá lákọọ́lẹ̀ nínú orísìírísì ọlọ́run ma ń sẹ̀fí hanefsahu táwọn lárúbáwá sín wọ́n lè tí wọ́n fi date tomorrow làbídùn ni wọ́n fi ma òòsà ọlọ́run wọ́n sì máa gbé kíkọ́lá àwọn ọgbọ́n bá fẹ́ lọ́rin àjò náà wọ́n gbé lọ́wọ́ bọ́dá oúnjẹ bá wá dá wọn lórí ìrìn àjò wọ́n wà rántí pé ebí jíjẹ ní táà se ọ ti ẹ̀lé lẹ́nu yẹn láti wí gẹn se ọlọ́run yìí náà ebí ọlọ́nkọ́ má jà gọ̀ síra wa àṣé ìkẹ́ ọlọ́run ni àánú rẹ̀ ni tọ́lọ́n bá ní kíyàn ọdá ọlọ́run ọba mọ̀ lóhun nìkan tí ó sin kan àyàfọ́ ọlọ́run ọba àbí ti lárúbáwá kan gáwí níjọ́ tọ́lọ́run ọfọ́ nà mọ́ òun náà ń bẹnú àwọn tí ma bọ́gi bọ̀pẹ̀ bọ́ nkankan ọba débi tí ó ti gbóúnjẹ fún síwájú èrè tó ń bọ̀ ọba rí pé kọ̀lọ̀kọ̀lọ̀ kan ti tọ̀ ó ti tọ̀ lé lórí ìjọ òun ni làákà ìtì ẹ̀ sí òun ni wọ́n pé àrọ́bùn yẹ̀bóòlò fọ́ọ̀lù برئت من الأصنام في الأرض كلها وآمنت بالله الذي هو واجب أرب يبول الثعلبان برأسي الله ni لني gbèrí kalẹ̀ ní ẹranko lásán lásán ọ̀tọ̀ sí àwọn ní eléyẹ ọ̀wọ̀ láká ìtò mọ́ o torí pé wọ̀lọ̀kánà rọ̀bán kánà yẹ́mùnáwò nàfsáwà bó ti lè wùkẹ́yìn ó ní sùúrù tó bá bá jọ lọ́hun ó yóò gbèrí pé ọmọ ibi tó fẹ́ tọ̀ sí ni jọun ló ní bari to minal asinami fil arbi kulliya ìwọ yìí nìkan kọ gbogbo sàyókù lórí ilẹ̀ yìí mọ̀ bọ́ pa mọ̀ bọ́sẹ̀ lọ́rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ wa náà lọ́lọ́run wá ń fa àwọn àmì báyìí hàn gbogbo ẹni tí tàwíìdù òdó lárẹ̀ gbogbo ẹni tí ń mú nǹkan mí pọ̀ mọ́ ìsìláàmù ọlọ́run ń fà mí hàn wọ náà àmọ́kọ́dà ń bi tí sẹ́fìhà nẹ́fìsàwò tí ẹlòmí gọ̀ sí rẹ̀ èdè bọ́bá rí àmì báyìí àwọn tí ń parọ́ fún ó sì tún sọ fún pé àmì ọkàn rí ń funfun ní o dúdú ní o yóò sì tún ní wà láì dúdú wọ́n pè wọ́n ní kọ́dà àbíyàn bá rí ń funfun náà kọgbà pé ẹnìkan sọ́ọ̀tàn kan fún náà ni wọ́n máa láwọn ń bá wọn gbáwẹ̀ ẹmọ̀ pé wọ́n ti dàgbà sókè débi pé ní ìsìnkà bá dáwẹ̀ fún yàn mẹ́yàn bá tún wá ní wọn lágbára wọn ó sì pé ọdá nǹkan báyìí ló mú akábọ̀ gbà wọ́n bá yàn gbáwẹ̀ nísìn ibi tí wọ́n fẹ́ sin arábìnrin yìí wọn ni wọ́n dá aláwẹ̀ wà ní àwọn lágbára àtọ̀dá nǹkan báyìí ní ọ̀nà àwọn ọbọ̀ gbà òun wá jẹ́ ni tó láàánú tó lájò tó wá ní ah, ẹni tí ń sin gbáwẹ̀ nítorí tóun ah, lọ kí wọn o wọ́n bá ní àwọn wòlí ń bẹnu rí wọn sí ah, ẹnìkan wá mọ̀ mọ̀ ẹjẹ́ wọn wọlé ẹni tí ń sọ̀rọ̀ yìí fámílì ó ní fámílì òun ni o ara sẹ́fìhà nẹ́fìsà òun náà lẹ́ni lọ sọ débẹ̀ pé kójú òyìn ó sì dúdú tó báyìí àjí ìwọ̀n yìí ọwọ́ lédé ọba wòlí ti ń jìyàn lọ́wọ́ ni ẹni tí ń gbáwẹ̀ tí ń àmẹ́ni sọ fún mi pé kàyéfì tó ń tún rí ni pé kòkó mẹ́nà àwọn ni adúrè ìtẹ́ iná rí ní gbogbo wọn náà kí wọ́n rí bẹ́ àwọn èèyàn bú ló ti bèèyàn rí jẹ́ à ìlà mẹ́n sẹ́fì àdàbsáwò ọlọ́nkọ́ mẹ́jẹ agọ́ àmúlùwákìlọ̀ fún wa bá gọ̀ sí rẹ̀ o ni ó fi àtàwòhìd ìsin ọlọ́run nìkan ìjọsìn fún ọlọ́run ọba kan soso ni ó fi ilẹ̀ ní ọmọ wá jọsìn fún tọ́lọ́run dá orísìírísì ọ̀nà alàlùkùrá ní fi pè lákàíwá gẹ́gẹ́ bí àwọn ilé ìta dákọ̀ yìí gẹ́gẹ́ bí tí ń sẹlẹ̀ láwùjọ wa táwà náà ń gbọ́ àbí tà ń rí àwọn kan bẹ odò ní tí wọ́n inú odò yìí náà kọ̀ wá pé bí wọ́n bá nílẹ̀ tí wọ́n dánù wọ́n má se gíní wọ́n má dànú ẹ̀ àti ìgbé àti tọ̀ bọ́bá sì tún yóò náà ni ó fún wọn lọ́mọ ìlàmán sẹ́fìhà nẹ́bsẹ̀ gbẹ́n tí ọba sin lọ́run ọgọ́ ìdáyà yìí ń wí ni ọlọ́nkọ́ má jẹ́ agọ́ ní common sense kọ́ sọ fún èèyàn pé à igi nǹkan nǹkan ó sì wá báwọn tí wọ́n fi làbídùn sí ọlọ́run tí wọ́n sì tún lẹ mẹ́lẹ̀ tí wọ́n jẹ́ tí wọ́n láwọn ó se mí ọlọ́run kọ́ mẹ́jẹ̀ àjẹ́bọ̀ ò àmọ́ gbogbo ọ̀nà tí òfin ní ilé ọ̀tọ́ sáwà náà yáàrin òun káwàá wọ́n yíwọ̀n àti mọ̀hún mọ̀lẹ̀kì wọ́n bá ń ẹ̀kọ́ bẹ́ẹ̀ kọ́ òun làwọn alfáà máa pàkíyèsí wa pé hmm, àwọn excuses kan bẹ tí ò dálìkì àmà ò kíyàn ó pé èmi ò kú gbọ́ èmi ò ṣe kíní mi ò gbọ́ mi gbọ́ wọn kọ́dà tó ń fi kó láyé wọn gbọ́ pé kíní wọn dá yóò gbé ẹlòmíì kò ní gbé ẹlòmíì lálìkì àmà tàlọ ń bá sọ ọlọ́run àti gbangba wọ́n nínú àníwá olùkúfùr nínú ìran kèfèrí tọ́lọ́wọ́ jẹ́ èyàn yà sí lálìkìyàmà òun ni kófòrò lẹ́ìnáàd kófòrò kẹfẹ̀rí tó ipé ní agidi ìfẹ́ǹtì ẹ̀fẹ́ gbọ́ ìntì ẹ̀fẹ́ gbọ́ ẹlòmí ó pé kọ́dà mọ́ ti ẹ̀ sí wá sí fún mi wọ́n ni gbogbo ẹni ọba lọ́pọ̀túnítì àti mọ̀ kí lọ́lọ́run fẹ́ kí ọ̀fẹ́ tọ́wàá fún rẹ̀ takété gbé èmi ọ̀tẹ̀ gbọ́ sáwọn oní súnà oní táwọn oní kìníkà oní kọ́dẹ̀ lómi oní dákùnmọ́ fi kéṣẹ́ jí wọ́n bọ́ kìní fún mi oúnjẹ ẹ̀fẹ́ gbọ́ kéṣẹ́ skills mọ́ o bẹ́yàn bá ní àǹfààní àti gbọ́ tó ipò òun ọ̀gbọ́ kílẹ̀ rí ẹ̀ wọ́n mú nú tànẹ́bù muhammad sallallahu alaihi wasallam níjọ́ tí annabi kọ́kọ́ lọ tọ́ ifò sallallahu alaihi wasallam ara àwọn bí tànẹ́bì ti madina pé bọ́yá báwọn ará bí ọba gbá bọ́yá wọn lú ọgbá rẹ̀ náà lànàbì fi ní káwọn kan lọ habasha níjọ́ta nẹ́bì dé tọ́ ifò àwọn ará tọ́ ifò ní káwọn ọmọ kéèkèé ọmọ ilẹ̀ annabi lókò sallallahu alayhi wasallam wọ́n wá níran àwọn èèyàn mẹ́ta kan nínú àwọn tá nẹ́bì kọ́kọ́ bá tó sọ́rọ̀ ìsìláàmù fún ọlọ́nlọ́rán mi tẹ́ǹsẹ̀ yóò dá ìtọ́lọ̀ ń fẹ́ ni nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí èsì tẹ́nìkan fún ànẹ́bì ń jọun òun lè rí táwọn àfá àmà lò pé ìran kèfèrí kan ń bẹ kèfèrí fún rẹ̀ ní ọ̀fẹ́ gbọ́ ni o ó sì lọ́pọ̀túnítà need rẹ̀ ìjíwọ̀ náà ma wíhun ẹmọ́ ulẹ̀ fáyà kí ló dé o ní nítorí pé bọ́bá ẹ máa wo ṣẹ̀tọ́n oge lọ́tún oge ló sí òun ò nídẹ̀ àti gbọ́ntọ́ fẹ́ wí torí pé wà ń kúntà sọ dé kan bọ́bá ipò dòdó lọ ń sọ irú rẹ̀ pàtàkì jùkọ ma bárù ń sọ̀rọ̀ lọ wà ń kúntà káàzí bọ́bá ìsẹ́ pé rọ́lọ̀ ń pa òun náà gbọ́dọ̀ dílẹ̀ débigún wọn máa fẹ́ ti gbọ́rọ̀ ìwọ́lọ́wà fẹ́ gbọ́mẹ́ ọgbẹ̀n tó náà bá wà ń pò bẹ́ẹ̀ pé àti dáadáa wọn ó wíyá àti ikọ̀ tí ẹ̀dá ọ̀fọwọ́ di tí irúgbà àwọn annabi nóhù aléhì sọ́látù wọ̀sálà dáwọn pé o wí gbogbo ẹni tí ń tan rẹ̀ tí ń rò pé ní bọ́yá òun lè skíùsì pé ní à kọ́dẹ̀ lómí ọmọ ọmọ pé ẹ̀dàkùn ẹmẹ́jẹ ń rí ẹmẹ́jẹ ń rí ẹ̀rí hùn ẹmẹ́jẹ ń rí ẹ̀rí hùn torí kó wọn bá bọ́lálìkì àmọ̀ pé wọn o tán bá ń pé ọlọ́run ní fìyà jẹni tí ó mọ̀ ìyẹn ni pẹ́ni tó wà ń bi tí ó mọ̀ tí ó sì ní àǹfààní àti mọ̀ àmọ́lọ́run gbé ìmọ̀ ọ̀nà tó fi mọ̀ kalẹ̀ sẹ́nu ọ̀nà rẹ wá tilẹ̀kùn gbà pé èmi ọ̀fẹ́

ومن يرغب عن ملة إبراهيم إلا من سفها نفسه ملة إبراهيم ojuona annabi ibrahim òun ni tawhidullah abul anbiya bàbá àwọn annabi ọlọ́run islamu kan tó lọ́run fi ran annabi sallallahu alaihi wasallam òun náà lọ́run fi ran gbogbo àwọn annabi ọlọ́run torí náà mẹ́lá tó ibrahim ń bí ìtumẹ̀ náà ni al-islam ẹni ọba gúnrí kú lọ́jọ́ ọ̀nà annabi ibrahim ojú ọ̀nà annabi ibrahim náà ni tànàbíwa muhammad sallallahu alaihi wasallam àmọ́ sí yá kú context àyà ń bí nítorí pọ̀rọ̀ ta lóluwa ń sọ́bọ̀ ẹ́ ọ̀rọ̀ annabi ibrahim wá pé ojú ọ̀nà tànàbí ibrahim wọ́lọ̀kọ́dí stọ̀fọ̀ iná hùfì dúnìyà àwàláṣà lẹ́sà látàyé ń bí ẹ̀sà ọlọ́run ni ibi láti pàkíyèsí ìwé òdì táìlòmí bá ń ká bó ti lè wù kéèyàn jẹ́ filọ́sọ́fà tó kò sáà nẹ́bí ọlọ́run náà àwọn filọ́sọ́fàs torí pé nínú ìwé òdì táwọn kákà ní pé bí àwọn aristotle àwọn plato náà wọ́n mọ̀ já nẹ́bí wọn òdún èsà nẹ́bì torí pé tí ń jà nẹ́bì stọfàìnáàwò olúwa máa sàánì wọ́dà kọ́dé stọfàìnáàwò àwọn ànẹ́bì ọlọ́run olúwa ló ṣe kíní olúwa lọ sàwọn lẹ́sà ẹni ọlọ́run ọ̀bá sì ti mú kò múnà ó ní allahu alamu haithu yẹ jẹ́ lówó nílé wọn wọn ní wọ́n jẹ́ èèyàn wọn jẹ́ gbogbo bí lọ́lọ́n ti lè yọ ẹni tí ó jíṣẹ́ rẹ̀ allahu alamu haithu yẹjẹ alùrìsálàtà bàbá ti gbọ́yé pé risala tó lúwa wíńbí àwọn annabi ọlọ́run tó ránṣẹ́ bẹ́ẹ̀ náà ni ó apply sáwọn tí ń jíṣẹ́ àwọn annabi ọlọ́run gbogbo ẹn tí ó fẹ́ gbọ́rọ̀ nítorí ẹni nítorí ẹni tí ń sọ ọ̀rọ̀ pé sáwọn gíní ni àwọn òní gbọ́ kò sí nǹkan kan táwọn kẹbẹ̀rí se báhùn náà lọ ńgbọ́ bá ti se pé ọ̀rọ̀ ọlọ́run ilẹ̀ èyàn bá ń wí ọ̀tá ló wí ní o ọ̀rẹ́ ní o èyàn gbọ́dọ̀ gbá torí pé ìjíṣẹ́ ọlọ́run wọ́lá kọ́ ọlọ́run lóhun lòun máa sàlẹ́sà ẹni tóhun bá fẹ́ nú àwọn ànẹ́bí ọlọ́run àwá ní by extension àwọn tí ń jí sí àwọn ànẹ́bí ọlọ́run ọba náà ẹni ọlọ́run bá wù ní ọ̀ràn torí pé alìrìnlẹ̀máú wọ́rọ̀sẹ́tul àmbìyà wọ́lọ̀kọ́dì sọfà ináhù fìdúnìyà olúwa ibrahim lẹ́sà láyé ń bì wà ináhú fìláàkìrọtì lámìnà sọ̀lẹ̀hì kọ́dà bọ́bá tún dọ́rùn náà ẹni ọlọ́mbá ti sàlẹ́sà tọ́ránṣẹ́ láyé kò tún ní dọ́rùn kó dì nǹkan mímọ̀ wà ináhú fìláàkìrọtì lámìnà sọ̀lẹ̀hì náà àwọn èèyàn dáadáa náà ni ó wà ẹni tí máa tẹ̀lé tí ò ní wẹ́yìn òun làwọn ànẹ́bí ọlọ́run ẹni tí èyàn máa tẹ̀lé tí ò ní ṣe kíní máa wulẹ̀ wẹ̀yìn mọ́ wọn ò lè fọ́ lọ bí tí ọ̀dá ìstọ̀fà ináhù fi dúníyà láyé ń bí àsàlẹ́sà kọ́dà lọ́hun náà wà ináhù fi ẹ̀yìn náà látún bá irú ilé ìlọ́wọ́ yìí ẹ̀sà ọlọ́run òun ló fi jẹ́ pé láwọn alfáà fi fi yé wa kalimami maliki wa gairihi wípé bó bá yẹ lẹ́yìn àwọn annabi ọlọ́run o imamu maliki ń sọ̀rọ̀ yí ń pa annabi wa muhammad sallallahu gbogbo ẹni ó kù láyé lónìí o àbẹ́ni tí ń jálù ma nẹ́bí o sallallahu alaihi wasallam gbogbo yóò ṣàdù mínú hú wà yọ̀rọ̀ ó lè sọ̀rọ̀ ọba tọ́lọ́wọ̀n àtànẹ́bì mú kagbà wà yọ̀rọ̀ dù ó lè sọ̀rọ̀ ń jọ mí

ọ̀tàkùtà nẹ́bí sallallahu alaihi wasallam tètè padà o nítorí pé òun gan ò lè gbárẹ̀ ẹ̀là lọ́dọ̀ ọlọ́run lálìkìyà mẹ́bìnlẹ̀ yọgbà wọlá ẹ̀dàkùn ẹmọ́jà tanra wa mọ́ gbogbo wọ́n tí wọ́n ń sọ ọmọ nẹ́bí adámọ̀ òsinmi ẹ̀tàn o anẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam kò gbéhun ẹnìkan rí kò gbé alùwàlẹ́ ẹnìkan rí èyí tí ó sì sí yàn bẹ̀ ní ké bọ́lọ̀ tí lè wọ́kàn àyàn létó ìyìn wòlí ní ẹni ọlọ́run ní ẹni gbogbo ẹ̀ ní ó tò lẹ́yìn ànẹ́bì sallallahu alaihi wasallam kí lọ wá dé tí ń tọ́lọ́run ọ̀yọ̀ǹda fà àfẹ́ni ọba gbọ̀sí rẹ̀ o lẹ́yìn òfin máa pé se ń tọ́ dá olójú pé a ilé ìtakọ̀ àyà kùránì torí nù ń gbọ́ ẹlòmí inú ti rí ni pé kọ́dà lágbọ́ àsíkiri mi wọ́n sáfọ́ ọtí wọ́n kọ́kọ́ mú tí ná wọ́n sàfihà nafsa o àfẹni ọba gọ̀ sí rẹ o tó sì gbà kí wọ́n wọ́n lọ ibi tí ó ti kábàmà ọlọ́mọjà kábàmà wọ́lọ́kọ́dì stọfà iná òfin dúnìyà àwọn anẹ́bí ọlọ́run nìyẹn olúwa ní ó wùwá làsà wọn lẹ́sà látàyé ń bí ẹni a bá sì dáòtù ẹ̀ kò ní yíwọ́ pé àìbá mọ́ ìbẹ̀lẹ̀ iná mọ̀ tún lè dálìkì á mọ̀ kí wà ìnáwó ìlàáfẹ̀rọ̀tí lámẹ́nà sọ̀lẹ̀hì kọ́dà ní àwọn èèyàn dáadáa náà ni ó wà lálìkìyàmà ìstọ́fà iná hù fi dúnìyà àti sàálẹ̀ sàláyé àwọn wónú àmbíyá olóhí wọ̀rùsù àwọn annabi ọlọ́run àwọn ránṣẹ́ rẹ̀ ni ó amẹ́rí gbogbo ẹ̀dá ìwú tó kú kó lón ilá sọ̀hìbà hadar bí máa mọ̀ máa lè kí wí sẹ́mọ̀kẹ́ ń jọ tí ma mú Málìkì ń sọ̀rọ̀ yìí kọ̀ sáàfà tó tó Málìkì ń jọ náà alìmáàmù Málìkì wọn ni wọ́n ń pè ní imáàmù dárí hijira alimul madina àwọn ókè ókè imáàmù Málìkì rahimahullahu ta'ala síbẹ̀ náà náà kó rẹ̀ sínú minhu wa yurad tó ń bá wí tó bá bá ń tí ọlọ́run fẹ́ tó bá ń tàn nẹ́bí wí mọ́ òun ni ẹgbà o ọlọ́run níjọ́ owó ìtọ́lọ́run ọ̀fẹ́ tàn nẹ́bí ọ̀fẹ́ àmọ́ bóun bá wí yòrọ́ dù ẹmọ́ tẹ̀lé wọn o ní ẹ̀bá wá pé àti gbọ́ àgbọ̀dọ̀ nafsa ẹ̀rí àyà àrí àmọ́ àti wá se ẹgbọ́ tí wọ́n ní èèwọ̀ ní kìíní yìí ni àgbó ah, àmọ́gbà táwọn bàbá wá ní táwọn sáfẹ́nù ìlàmán sẹfihàn ẹ̀psà tànàbí sì ti láà látọ́ àtàlé makhlókín ìmọ̀ sí àtìkọ́ọ̀lẹ̀ gbogbo tẹ̀lé ẹ̀dà tààdá annabi ní kọ gbọdọ̀ ah, ni kí ní ń bẹ láàrin àwọn méjèèjì adẹ́dà àtẹ̀dá tó dá ó sì lè wá tẹ̀lẹ́dà ọlọ́run tó ní kùnlá ẹni ọdá nábìkí wa ń lọ ò ẹ̀dàkùn ẹjẹ́ káwà náà máa fi èsí o gbogbo gbésẹ̀ tíyàn ọba gbé kọ́dà gbogbo orú àwọn wáàsí tíyàn ọba lọ ẹlòmí òun náà mọ̀ pé sọkú sọ lẹ́nìí ń sọ yóò sì tún máa hó bọ́bá kò mẹ́ta ilomi ọmọ àṣì àṣàfúrúlá àgbọ̀rọ̀ má se bẹ́ẹ̀ ìgbàta wà lójú agbó kọ̀dá o látọ́ àtàlì makhlókin fi máa sí àti ìfàlùk wàkúllùn yóò kàdù mínú wà yọ̀rọ̀d àyàfàwọn annabi ọlọ́run nìkan yorùbọ́lúwa ti wí ń wa innahu fi al'akhirati lamina sọ́lẹ̀ ẹ̀bùkọ́ọ̀lẹ̀ lẹ́hù rọ́bùhù asìlẹ̀m olúwa tún sọ́tàn mú ti ní gbogbo bàtà bá gbọ́ ìdí ìtumà rẹ̀ ní olúwa tún fẹ́ pàtàn kan fún wa kí sí ní tún mata alkùnrin kẹrìm bákan méjì náà ni ọ̀nà rẹ̀ ní táwọn kan ti rìn ẹ̀yìn náà rìn bẹ̀bá fẹ́ là àbí ọ̀nà táwọn gbogbo a bá ti gbọ́ wà olúwa tún fẹ́ rán wa létí ìṣẹ̀lẹ̀ mi if kọ́ọ̀lá láhù rọ́bùhù aslim ọ̀rọ̀ anábì ibrahim lọ́lọ́run wí pẹ́ wà nábì rán àwọn rẹ̀ létí istofa asa nábì ibrahim lẹ́sà lódodo aslim olúwa sọ fún pé aslim juwọ́jú sẹ̀rẹ́lẹ̀ fọ́lọ́un ma ní choice mi ma ma ní option lẹ́yìn option tọ́lọ́un tọ́ bá ti làkalẹ̀ fún ọ anábí ibrahim sí ní kọ́ọ̀lá aslamtu lè rọ́bẹ̀ ààrẹ ó sì juwọ́jú sẹ̀rún náà lẹ́kọ̀ọ́ sí ní option mi ma lẹ́yìn ìtọ́lọ́un bá wí bá ti ẹ̀ mọ́ gbogbo àmọ̀tàn méjì nínú tàn gbèsè ayé anábí ibrahim ewu kọ́ọ̀lá làhú aslim olùwà ní àà Ibrahim ta sàlẹ́sà yìí ẹmẹni tí ń jẹ́bẹ̀ ẹni a sọ fún pé juwọ́jú sẹ́ẹ̀lẹ̀ qala aslamtu li rabbil alamin èyàn òbí ma ó fi dàgbà ìyàwó rẹ̀ náà ti jákàn wípé wá ṣe sẹ́ ìyanu rẹ̀ wá bùn wọn ní ọmọ ọmọ ìwá ń dàgbà tí wọ́n ń wò láti kéèké yóò kú ni yóò yè ní ọwá ayè tán tó di gẹ́ndé olúwàwá nílọ sọ̀bẹ̀ sí lọ́rùn kò fi jọ́sìn fèmí ọlọ́run sọ́rọ̀rùn kọ́rà ọba pé ẹran lásán lọ́lọ́run fi tẹlòmí lọ́rẹ tọ́ ìnra èrí fún ìnra oúnjẹ fún ìnra gbogbo ẹ̀ ọwá dẹ̀ kan wá ní ọlọ́ni ẹpẹran yóò rò lẹ́ẹ̀mejì ta tó pé ọmọ tẹ́yàn bí lárúgbó ara kọ́ọ̀lá asìlámtú ìrọ̀bẹ̀lá alẹ́ anábí ibrahim ó juwọ́jú sẹ́ẹ̀lẹ̀ débẹ̀ ọ̀nà olùwà tó wá sọ pé kò sí ń tàà fẹ́ fi pé pa ọmọ rẹ̀ sí àmọ́ ń fẹ́ lò náà ni pé só juwọ́ àtẹsẹ̀ yílẹ̀ lójú ẹ̀ kọ́ọ̀lá asìlámtú ìrọ̀b èyí tí mo sọ lẹ́ẹ̀kan gbàtà nẹ́bí ibrahimu tó wó àwọn èrè tó fẹ́ fi kọ́ wọn lọ́gbọ́n tí a gọ̀ jẹ́ káwọn orí nà lọ bẹ̀ torí ọgbọ́n lọ fẹ́ kọ́ wọn pé ńgbà bá gé àwọn kéèkèé yìí ta sì fi àáké kọ́ àgbà lọ́rùn kó wọn wá wí fún wọn pé ah, <laughs> ẹbí ọ̀gá wọn yìí káwọn náà wá gbà òdòdó mẹ́ o ó yẹ káwọn ilé inú olè sọ̀rọ̀ lóòtọ́ pé kí lẹ se fún tó fi se yín báyìí àmọ́ táwọn ó tún wí ni pé sọ́mọ̀ pé wọ́n sọ̀rọ̀ ní ọ àpọ́ mọ̀ pé wọn gbọ́rọ̀ ẹ̀sìn sìn wá ilẹ̀ èyí tí wọ́n gbọ́ tí wọ́n gbọ́n agbọ̀kún agbọ̀ ni wọ́n se wọ́n ní ẹran àwọn ọlọ́run yí lọ́wọ́ ẹran gíní àwọn ọlọ́run yí lọ́wọ́ egéǹsì ọmọ yìí ẹlọ dáná ẹbá wá dáná ẹjù sínú ẹ̀ wọ́n se gbogbo eléyìí náà gbogbo èrò wọn ni pé ní ngbàtà bá ń dáná tàà bá ń kóná ti àmá nàbí ibrahim kọ́ọ̀lá asìlámtú lè rọ̀bẹ̀ láàdàmì olúwa tún síṣẹ́ ìyanu rẹ̀ ń bẹ̀ náà kúlná ya náà rùkú ní bàrdà ọ̀sàlámàlá ibrahim àmóhun náà kọ́kọ́ dúóná gbogbo ẹni tí ń dán ọlọ́run wò tí ń pé àwò kí lọ́lọ́run ó se ọlọ́run èso táà mọ́ dánwò ó jẹ́ kí ọlọ́run ó rí pé ní ọ̀rẹ́dì wọ́wá wo tí ó se àwọn alfáà tí wọ́n wà sọ́ọ̀dìkú na máa allah wọ́n gbégbé sí ayé bẹ́ sheikul islam ahmad bin taimiyya rahimahullah ngbàtí ibn taimiyya wà láyé arákùnrin kan máa fi májíìkì bí dán fi ń kọ àwọn èèyàn lọ na já ànámọ́ táwọn èèyàn náà sí ń gbàgbọ́ báwa náà ti ń se lónìí pé àà wọ́n ní nǹkan sẹlẹ̀ báyìí ó sì sẹlẹ̀ àà èèyàn gbọ́dọ̀ kó yẹn rú wọn kéré o ọwá di pé gbogbo tí wọ́n bá wí kọ́dàbọ́lọ́wọ́n ò wí àmọ́ gbà torí pé wọ́n ti wí nǹkan báyìí ó sì sẹ́ẹ̀ àbí tí wọ́n fi ń kó èèyàn náà kọ́hun Ibn Taymiyyah ni ẹwí fún ẹni èmì Ahmadu ló kùrọ ni irọ́ kí ni ẹni tí ó pé kí a dáná kalẹ̀ yóò sì máa kónú náà yóò sì máa jáde ọmọ yọ ọmọ tó ń wí Ibn Taymiyyah àní ẹ sọ fún pé òkúrọ ni òpìdán ibn tẹ́mí ò lógun àmọ́lọ́lọ́un ibn tẹ́mí à ní wọ́n pè àwọn síra wọn arákùnrin yìí ọ̀nà wa nọ́dá bọ́ bá jẹ́ bẹ́ẹ̀ sí àfá àwọn òun ni àbí ẹ̀já pàdé ẹwà wí fún ọba pé kó pé gbogbo òlú o ibn tẹ́mí àtẹ́ ma wíhun ọjọ́ ti lónìí o ìbìnitẹ́mì àná ò sì bẹ̀rù tọ̀rọ mọ̀ pé ní kíyàn ó tó dé lẹ́bù ní ọlọ́run ó rí pọ̀ wà sọ́díkù o kò sí rọ́lọ́rọ̀ rẹ o tọ́lọ́run tààrà gbogbo ẹ̀mí àti kọ̀kọ̀ rẹ àti gbangba rẹ ló fi ń se wọ́n nígbà tí wọ́n débẹ̀ kí ni má òun ni pé a fẹ́ mọ́kùrọ̀ ní ẹ̀yìn méjèèjì ibùn tẹ́ mẹ́ àṣíwọ̀ nírọ́ ní ń pa ànírọ́ ni òun sì nírọ́ kó òun pa ọ̀dá a mọ́kùrọ̀ ní yìí nìsìn sẹ́mọ̀ kí ibùn tẹ́ mẹ́ òpó òun lóògùn kí náà mẹ́jọ òun òun lólóhun lóògùn in tó yẹ wọ́n wí ni pé ẹni bọ̀ síbẹ̀ náà ibùn tẹ́míyà kánà wá fi kọ́n bèlà ọmọpọ̀lọ́wọ̀ ìran yàn kọ́ padà bẹ́yàn bá ń jíṣẹ́ rẹ̀ lódòdó nǹkan ma dífíkọ́ọ̀tì láti dó lódòdó kó rí lódòdó ni ibùn tẹ́míyà lóhun gbá pé à ẹni yìí òun mọ̀ ó ti wọ́ rí láìmọye wọ́n dáná lóòtọ́ ń bẹ́nu biography ibn taimiyya o wọ́n dáná na ń jò olúwa tí kèé fi àwọn èèyàn ti ẹ̀lẹ́ lẹ́sẹ̀ kan náà lè rò kan bá wá sórí shekel islam ibn taimiyya kọ́lá tí ò ké nínú tí ó kankan àmọ́ ní ọlọ́nkan ní kóhun orò ní pé òpùrọ́lọ́kùnrin iṣẹ́ ó ní mẹ́jẹ̀mú tí òun ibn tẹ́mí àlò òun rẹ́dí òun kò síbẹ̀ òun náà sì kò síbẹ̀ àmọ́ mẹ́jẹ̀mú kan sóhun ló fi ogun mẹ́jẹ̀mú kalẹ̀ látara rọ̀ tí ti ń ka òun náà ní mẹ́jẹ̀mú ẹyọ kan òun ni pé ẹ lọ pèsè ibi tí àwọn ti lè wẹ̀ balùwẹ̀ sẹ́gbẹ̀ ibi tí iná yìí wà kí omi ó sì wà ń bẹ̀ àti khalu ńgbà táwọn ọ̀lọ́sẹ̀ ń gbà wọn tí ó rí bí ọsẹ ọwà ń bẹ́ ẹwà pàṣẹ fún àwa méjèèjì pé ká bọ́ sí balùwẹ̀ ká kọ́kọ́ wẹ̀ náà bàbá tí wọ́n ń wẹ̀ tán níbẹ̀ ní ká jáde ká wọ iná tẹ dákalẹ̀ ìbìnitẹ́míà ọlọ́ torí pé kí ibn tẹ́mì ọkónú náàjọun kí náà wájú ọlọ́lọ́mọ èèyàn tí ó kónú islamu bí a ṣe rọ ni ọba di pé ẹsẹ̀ ara bíbá ń wọ́nlẹ̀ yá kí ló dé wọ́ wọ́ bá lù ibn tẹ́mì náà lóhun pé àṣẹ́ ọ̀rọ̀ wẹ̀ láláwá yà yìí ẹ̀yà ní ọ̀rọ̀ ó ní inú ní jóun ó ní ẹmẹ́jì owó sí táìmù ní jẹ́ sọ́rọ̀ ọ̀rọ̀ wẹ̀lélé ìtọ́wà nílẹ̀ yìí kò yí àwọn náà ẹbùn tẹ́mí àlọ́sìsẹ̀ wá yé wọn ẹbùn tẹ́mí àwá ní ìtọ́wà sí wọn lórí lóòtọ́ tọ́lọ̀ fi sí wọn láàká òdodo ni pé <laughs> ó ní nǹkankan tí ń fi ń para irú nǹkan ibi yàn bá ti fi para iná ò lè dúó àwọn àwọn ó ti pọ̀ kẹ́míkàsì ó ti pọ̀ láyé lónìí náà tí ó ma ta iná dànù in ti ń pa fún yí ń rọ́nù bíbẹ̀ ẹ̀kọ́ ẹ̀yàn ọwẹ́ kóhun náà ọwẹ́ káwọn wájọ kónú ẹ̀ ibi tí àríyànjiyàn parí sí ń jọ òun náà gbogbo yẹn wá mọ̀ pé àsókùrọ ni ọlóòtọ́ tẹ́yìn bá jẹ́ sọ́ọ́dẹ̀kùn máa allọ́ anábí ibrahim jẹ́ tí wọ́n jòun náà sí náà kìí sí pó lóògùn kan pé inú ní jòun àmọ́ ọmọ pé tọ́lọ́un eléyìí tí ọ̀tí ẹ̀jìnà àti ìdáyé annabi ibrahim àti ìdáyé eh, ibn taimiyya rahim ibn taimiyya náà ti kú nísìn ó ti pẹ́ o kí ni ọdún oláwà yìí nísìn 1437 ibn taimiyya ti kú láti yíya 728 rahimahullahu ta'ala ẹ̀wọ̀n pé ó ti jọgọ́rùn méje ọdún mi lọ́nu ibn taimiyya náà ti kú láyé káwàá máwọn àpẹjúwe tí ó jìnà ń ẹni ọba mẹ́nìkan tí bá ń sì ń gbé saudi àbí ma ń lọ saudi púpọ̀ tí ma kàwé ìròyìn wọn obì ní tí mo fẹ́ wí ọkọ́mọ̀ gbogbo àwọn tí wọ́n láwọn lóògùn tí wọ́n gbóògùn wá maka àti madina àti tí ó pòórá àti tí wọ́n wà tí ó bọ̀ sórí àjà àwọn onímú hay'atul amri bil ma'ruf wà náhàyí anil munkar àwọn àfá àtijọba create office kún pé ẹ̀yẹn ma pa àwọn èèyàn láṣẹ ma ṣe dáadáa ẹ̀sì ma kọ̀ fáwọn èèyàn pé wọ́n ma sàbúrú ìjọba náà ma wá fún wọn lọ́lọ́pàá pé ẹni ẹbá fẹ́ sọ fún tí ó gbà bọ́bá rọ́lọ́pàá lọ́dọ̀ yìí wọ́n láìkọ̀ sọ́dún tí ìṣẹ̀lẹ̀ àwọn ẹyà tó hàmúrí bí wọ́n mú wọn báyìí tí wọ́n ma wá ká ó di ẹnkà báyìí tóhun ti se ó di ẹnkà báyìí tóhun ti se ọ̀kan bẹ lọ́jọ́ kan tó ní ìgbà tí wọ́n pa ẹ àkíyèsí àwọn pé ẹni báyìí àwọn fura sí pé inú àwọn òpìdán èèyàn àwọn sahara ni àwọn wá wá báwọn ti ma wá lódodo flọ́ọ̀ táwọn wà tí wọ́n lọ wà àwọn jálẹ̀kùn bẹ̀ wọ́n sì lọ́wà nólé àwọn orí gbogbo onúlé àmọ́bà náà bá ti fẹ́ ṣe bẹ́ẹ̀ wọ́n ma orísìírísìí ayá alkùnrin alkẹ̀rí pẹ̀lú pẹ̀lú òdòdó torí pé ṣe ìtọ́ni ni kò sí lè dó ń bí tọ́rọ ọlọ́mbá wà àwọn wá gbogbo onúlé ìlóòtọ́ àwọn ò ibẹ̀ sí inú wọn <laughs> àwọn ọdá àwọn lójú kúò ní flọ́ yẹn káwọn ọ̀nà elevator àwọn bá gbọ́tẹ́ nìkan ké tí ń pariwo ní flọ́ tó wà ń sálẹ̀ nígbàtí yẹn pé ẹgbà àwọn ẹgbà àwọn wá rọ́ṣì lọ́bẹ̀ kí ló dé táwọn wọlé ẹni táwọn ò rí ní <laughs> ibẹ̀ làwọn ti bá lóòtọ́ pé agbára ṣe ni òun bẹ lọ́wọ́ ẹ̀ lóòtọ́ ẹni tí ó yọ́ wá ké jáde pé kí wọ́n gbà ń pé kí ló débò lójó pé àwọn kan rí nǹkan kan bọ́ọ̀lẹ̀ láti rúfù ibi táwọn wà ní ṣẹmọ bí ẹ ti máa kọ́lé saudi bí ó gbẹ́ ti rí ni o kò sí páànù kò sí kèése ọ̀rọ̀ àbẹ́stọ̀ tàbàpá bí ọjà jàní pé ibi ìlò ti bọ́ọ̀lẹ̀ lóòtọ́ àwọn ọmọ àwọn kọ́dà wọ́n mú ọ̀kan jọ kan gan bá sì mú wọn báwọn wọn ni wọ́n ma ń so ń bí tí wọ́n ń gbé ògbà sí rí òkú tó kú wọn kó ta kọ́dà wọ́n sí àwọn míì sáwọn cd ẹbárí ẹlẹ̀ wọ́n ma wá ká afirika náà ní ma pọ̀nú wọn o kọ́lọ̀nkọ́ sànú wa yìí wọ́n mú ó dé sí tó lóhun gbé torí gbogbo nǹkan wọn ni wọ́n wà kó gẹ́gẹ́ bí ẹ̀rí torí pé yóò dé kọ́ọ̀tù sẹ̀ríà wọ́n sì sẹ̀ dájọ́ sẹ̀ríà lórí ẹ̀ àwọn wá wọ ibi tó jẹ́ bí toilet àkàràmọ̀kùnmọ̀lọ́ wọ́n ni táwọn bá ń bẹ̀ bà wọ́n toilet alkùnrán ilkẹ̀rí ìmù ni wọ́n sí kalẹ̀ ní toilet kí ló dé ọkàdà wá jẹ́wọ́ pé gbogbo ojúmá tó wọ́n kọ̀kọ́ sí yọ kọ̀kọ́ tọ̀ sí orí mushaf al-qur'an al-kari wọ́n bá dá lóhun káwọn èsù jọ wọ́n bá dá lóhun gbogbo ntọba bá rán wọn ní pé tẹ́yàn bá ka sọ́rọ̀tìl jínnì yóò rí ọ̀pọ̀lọpọ̀ àṣírí àwọn àjànú yanu wọ́n sọ fún annabuwa muhammad sallallahu alaihi wasallam wọ́n ni musulmi ń bẹ̀ẹ́nú àwọn àjànú kèfèrí sí ń bẹ̀ẹ́nú kíni na gbogbo ẹni tí ń lo àlìjànú àbí lo èsù kan tí ń fi ń dàmú ẹnìkan kò lè lo musulmi àbí múmi ní àlìjànú kèfèrí nù ó ti bàjẹ́ yẹnyẹn òun nìkan kó wọ́n wà wà mẹ́ o in bẹnu sọ́rọ̀tò làárọ̀ fi bẹ́ kọ́lá rọ́bí àndírní ìlàyẹ́wómi yóò bá àṣò ẹnu kankan tó kù tó wọ́n tọrọ lọ́dọ̀ ọlọ́run ni pé sáàmà tètè kásẹ̀ ń lẹ́ sí lórí adama yìí lòun di olórí búsí àndírní kí ni ṣètọ́ ni wí kọ́lá fábímá àgọwà ìtànìyàn لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن gbogbo ọ̀nà ní ṣètọ́ni ló wọ́n ti dó lè wá òun ó dó wájú òun ó dó lẹ́yìn òun ó dó lọ́tún òun ó dó ló sí wà látẹ́jìdò àkàrà òun ṣàkìrí díẹ̀ náà àwọn ọmọ anẹ́bẹ̀ adámà inú dókò rẹ̀ wọ́lọ́n yẹni pé púpọ̀ wọn ni ọ ya kẹfẹ̀ rí sí wọ́lọ́n àwọn wọ́n jọ mọ̀lẹ́yìn wọn ní jahannama àwọn kèfèrí àlìjànú tí wọ́n ń lò àwọn náà gọ ìwọ́ lò wọ́n lò wọ́n láyé wọ́n wà wà àlìjánná táwọn ti mọ̀ pé náà ni àwọn ń lọ àfi kí wọ́n báwọ̀ náà sánà náà ní tí wọ́n máa se nù wọ́n báwọ̀ náà sánà jahannama pé bọ́bá fi á máa dọ́ lóhun o láàárọ̀ kùtù ọkọ̀kọ́ tọ̀ sórí tẹlòmí ní pé bọ́ bá ń kírùn ọgbọ́dọ̀ sàlùwàlá o àbí ọ̀tí ẹgbọ́dọ̀ kí má o wọ́n gbọ́dọ̀ báwọ náà sánà <laughs> tẹ́fì pàdé lọ́hun nígbàtàwọn ọgọ̀ ìwọ́ ma lò wọ́n àwọn wà wọ náà <laughs> ìwọ́ làlìjẹ́ náà àkọ̀ possible òun ni gbogbo ẹni tẹ́ bá rí tí ń se irú kan bẹ́ẹ̀ ọ̀hàn ni ọ pa mẹ́ni yóò lọ́nà kan tí ń fi ń se tọ́lọ̀wọ̀n ọ̀fẹ́ torípẹ́ ni tí ń lò ní àwọn àlìjànú inú àwọn sọ́rọ̀tò jíni yóò yé wa pé inú àwọn kèfèrí àlìjànú tí wọ́n ti mà bí ọ̀gá àwọn aṣẹ ìtọ́nù pé àwọn ti mà yé tàwọn àmọ́ o àwọn kọ́dà wọn ma wá sọ pẹ́lú mi àfáà ní àmọ́kè kírun àmọ́ ó gbówọ́ ó se gí ní àwọn ìkàn kírun náà yìí torí pé tí ń lò òun náà padà bá ọgbọ̀dọ̀ bá sánà ibi táwọn ó ti pàdé lálìkìyàmà pé òun náà ìbẹ̀nú alkùránì àti súnà mọ̀pá burú ni tí ó lè òkun ó fi tàn ó pé àkọ́dà bẹ̀bá lẹ fẹ́ mílíọ̀n bẹ̀bá fẹ́ bílíọ̀n gan ó kó wá nìsìn ee o kó wá àmọ́ ẹjọ́ lọ pàdé ní <laughs> níbi kan náà lálùkìyàmọ̀ ó lè lò wọ́n kọ̀ pọ́síbù ó lè kọ́rọ̀ǹgbà tẹ́lẹ̀ mi ọba ti kú láyé lẹ́ ti rápẹẹrẹ rẹ̀ pé àà àṣẹ́bíyàn ti rí ní ọlọ́nkọ́ ma sá sàánú wa o gbẹ̀ntọ́ bá kú mẹ́ ọlọ́nkọ́ kó wọn yọ kíyàn padà síbi tàwíìdù lọ́ọ̀ òun ni ọ̀nà ọ̀la ọgbẹ̀ni ọba sì ní yarugabu amílẹ́tì ibrahim ilẹ̀ amán sàfihàn ẹni ọba lóhun ọgọ́

àti àti rárá wa létí rẹ̀ ní bẹ̀rẹ̀ tafsirọ̀ ọdún iná gbàtà kéde bí pé wà ìdí arfún ibrahim olkọwa àìdà minal baiti wa ismail ngbàtí annabi ibrahim o tún wín bí wọ́sọ̀ bí ha ibrahim ogun tí olúwa pa annabi ibrahim lásẹ se o sinmi nìkan o annabi ibrahim ń jọ tí ó rí pé òun fẹ́ kú láyé wọ́sọ̀ bí ha ibrahim bàní ó se wà sí yàkalẹ̀ fáwọn ọmọ ẹ̀ ó se wà sí fún àwọn ọmọ rẹ̀ kọ́dà nẹ́bí ibrahim nìkakọ́ wáyà àkóòbò ànẹ́bí àkóòbò náà kò náà jíṣẹ́ ọlọ́run ó se tọ́lọ́run rí pé ọjọ́ kí ni wà sí ìyàtọ̀ pọ̀lọpọ̀ bí ń se kalẹ̀ fáwọn ọmọ rẹ̀ lónìí ẹ̀sẹ́ káyọ gbọ́kọ́rùn ọmọ ní o àbí ẹni ọba ti dàgbà tí òun náà ti mọ̀ pé alkiyama lòun wò yìí tí ọmọ wí ni pé ẹ̀sẹ̀ òkú hun kí <laughs> káyọ gbọ́kínà kẹnìkan lọ́rùn pẹ̀lú pé èyàn bá gbọ́n kíyàn ọlọ́ọ̀ká àwálù yóò mil kìyàmà àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀run yọ́n mọ̀ pé ọrọ̀ ààrẹ kọ́ ẹgbẹ́ nìkan wọ́n ààrẹ ti pé wọ́n jó wọ́n ni kó wá ń pẹ àwọn ọmọ ti ẹ̀kalẹ̀ bọ́ ti dàgbà kí ló ń wí fún wọn ẹlòmíì tí ó sì se yíò náà ìwọ́ tí ń lọ kí lọ tún fẹ́ dalẹ̀ rú sí àwọn àtàn tí ò ní gélé ó tó tí ò ní gélú ó tó yọ́ wà pè wọ́n yọ́ sẹ́ rí bàbá bàbá kìíní àwọn ni wọ́n gbogbo àwọn àtàn burúkú tí ò ní jẹ́ kí ọ tẹ̀ ọ̀tàn lẹ̀ òun lè wà sí àtẹ́lòmí ọ̀sọ̀ fún àwọn ọmọ jẹ́ ẹgbọ́rọ̀gbà fún wọn o àwọn ànẹ́bí ọlọ́run báwọn bá se tán táwọn ń lọ ìtàwọn ń wí ní o ma táàbò dúnà mẹ́mbàdì ápàdàká o ma wà sí àti wọn e kí lẹ́ ma se lẹ́yìn mi o ta lẹ́ ma sìn kí lẹ́ ma sìn wà sí àtàwọn anẹ́bí ọlọ́run pèsèrú wà ti mẹ́nu lọ́rọ̀ wà síyà kásọ̀dájọ́ sẹ̀ríà díẹ̀ ń pọ̀ ọ̀rọ̀ wà síyà

torí náà wà sí yà tí ó jẹ́ dandan kíyàn ó múṣẹ òun ní kíni wọ́n lè jẹ́ ọ̀takùtọ̀ lọ́wọ́ gbogbo wà sí yà tí bá ní àbá ah, inú wọn ní kẹsẹ́ o bá inú wọn ní kẹsẹ́ o bọ́bá bá tọ́lọ́wọ́ ọba mú alhamdulillah kọ́dẹ̀ ẹ̀sẹ̀ ní kíyàn yóò wà sí yà bẹ́ẹ̀ padà kí ò sí nǹkan tó tako tọ́lọ́hun bẹ́ fa inna اسمه على الذين فإنما اسمه على الذين يبدلونه أي وسيا pada أما àmá at the same time ẹnìkan ò lè sásá bẹ́ pé ọlọ́run ọ̀fẹ́ wà mọ́ bàbá àwọn sọ kalẹ̀ àmá ìyá àwọn sọ ọlọ́run tó sọ ọ̀rọ̀ kalẹ̀ ń kọ́ tọ́dáwọ tọ́dáyà tọ́dá bàbá ọ̀rọ̀ tí ẹ̀là kọ́kọ́ torí náà ẹ̀dàkùn ẹja mọ̀ yí wọn ẹ̀yà kọ́dà wọn kọ́ kalẹ̀ kọ́dà òbí mi ó gbé pè kalẹ̀ kó tó lọ pé ọmọ tí ọba sì se <laughs> tí mo wí tí ọ dáná tí ó sejọ́ mẹ́jọ báyìí ní ó rí fún olórí bá kankan fún lẹ́yìn bọ́lọ̀mbá ti kọ́ká dára rẹ̀ torí náà a sì rọ àwọn òbí wa náà mẹ́yàn bá ń lọ kọ́lọ̀ bọ́lọ̀ rọrùn kọ́mọ̀ dáràn kalẹ̀ torípé ẹlòmí dáràn kalẹ̀ o hadithi ya ńlá wa aisha radiyallahu anha innal mayyita la yu'adhabu bi bukai ahlihi inu tí wọ́n ma jẹ̀yẹn yà sí tí ó yẹ tí ó yẹ ká bá yẹn bẹ́ in tí wọ́n ma jẹ ẹlòmí yà sí nù sàárè lẹ́kún tí wọ́n sùn lẹ́yìn àwọn alfáà ni a wà látẹ́zìrò wá zìrọ̀ tó ń zìrọ̀ se kí ni tí táwọn kan ń sunkún tí wọ́n ń gbéra wọn dálẹ̀ tí wọ́n ń gbin tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ tó ń sì ti lọ èése tó lúwó tún fi jẹ níyà wọ́n lẹ́ni tọ́ bá se pòun lọ sọkùn fa ẹkùn kalẹ̀ ìmọ̀ òní ti ń wí fún ò fara mọ́ àìmúsẹ̀ o ẹni tó náà bá sì ti mọ̀ pọ́lọ́wọ̀n ọ̀fẹ́ ìwọ náà mọ́wùlẹ̀ tún dáràn sí rẹ̀ lọ́rùn wọ́n sì rú wàsíyà báyìí nínú wàsíyà tí ọ̀ dáa nínú wàsíyà àsọ́lẹ̀ tí ọ̀ dáa òun ni wíl bẹ́yàn bá jẹ́ mùsùlùmí kọ́ jẹ́ mùsùlùmí yányán mẹ́yàn ọ̀pọ̀lọpọ̀ àwọn gbajúmọ̀ nù mùsùlùmí àwọn tó kàwé àbó nípò kan ó kéré nù wọn jí ní wíìlì olúwọ̀ òsì olúwọ̀ farama mùsùlùmí èpíngun ààrẹ kalẹ̀ lójú ayé rẹ̀ èwọ̀ ni èwọ̀ ni ẹnu ìtọ́lọ ń yọ̀ ń dá òun ni tí ò ní jù dá nínú ìdá lọ kò sì gbọ́dọ̀ jẹ́ fáwọn tí ó jogun tẹ́lẹ̀ láwàsíyátá lẹ́lúwàrí ẹni tọ́lọ̀n ti pín ogún fún tẹ́lẹ̀ ọmọ ìyàwó bàbá gbogbo ọ̀ràn èèyàn tí ma jogun a gbọ́dọ̀ tún kọ̀ kankan kalẹ̀ fún ọpọ̀ òun yẹ fún ní nǹkan báyìí ọlọ́run ti pín torí náà ẹ̀dàkùn gbogbo ẹni tí ó làjú pìílẹ̀ ẹnu bí wọ́n bá nádé tó fi lọ torí pé nínú ìsìláàmù tẹ́lẹ̀ náà ọlọ́nlọ́un lòun lówó àfúnsọ́ nìwọ̀ almalikul haqiqi huwa allah ẹni ó ní gbogbo nǹkan lèláhì máa fi samawati wa máa fi al'ar èyí tó bá kankangun sọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa ọ wà lọ́dọ̀ tí ẹ o lópin ìgbà tó bá wà ní ayé òun lọ́lọ́run ti fi pín pín gbà tí wò ti símọ̀ àwọn tó nínì èyàn gbọ́dọ̀ tún máa wá ń fà yíhun ọgbọ́dọ̀ máa ń dù torí náà inú àsọ́ọ̀lẹ̀ tí ọ dá tó lù ọ fara mọ́ ọ̀lọ̀rọ̀ wíìlì wíìlì lọ́nà méjèèjì ẹni ọlọ́run ní fún yóò pé ẹgbọ́dọ̀ fún ní kankan ẹni tọ́lọ́run ò ní fún òun o ọ̀dọ̀ ọlọ́run ọ̀ràn ńláńlá ni o àmọ́ mo ti wí olúwafáàyè gbà wá ẹni tí ò ní jogún ẹni tí ò ní jẹ ogún èyàn lè wo in tí ò gbọdọ̀ jùdá kan náà dá mẹ́ta lọ wọ́n pé mẹ́wàá o wọ́n pógún ogógún tó fún wọn gbogbo wọn ọ̀gbọdọ̀ bí wá ń tọ́ọ̀dù lọ àmọ́ pẹ̀lú mọ́jẹ̀mú pé kíní mọ́jẹ̀mú pé wọn ò sí nù ẹni tí ó pè ogún tẹ́lẹ̀ ووصى بها إبراهيم بنيه ويعقوب sàǹfàní àwà tòlábùlẹ̀ ilmi àwọn ọmọ kéwú àní a ma sàǹfàní kọ̀ọ̀kan tó jẹ́ tinú tíra kan belé kó sì já ǹfàní fáwà tàà kéwú náà bí wọ́n bá ń tún yàn sí inú alkùránil kíyàn mọ́ lagidi o ẹwú bí nísìn wọ sọ́bí ha ibrahim banihi wayakub bá àwọn ẹnu pọ́ gba dọ́mọ̀ òun ló já túbá ti tún bọ́ bá gba torípé yakubu náà ń bẹ nù tí ó kọlifáyà ti wà nù bà ní ibrahim ọmọ ọmọ annabi ibrahim ni yakubu ọmọ ọmọ annabi ibrahim lannabi yakubu ọmọ mẹ́ni ṣẹ̀ríà sí ma tó sí pọ̀ ọmọ èèyàn náà bọ́bá ipé wọ̀ ha ibrahim bà ní ìwọ́ yakubu bà ní ọlẹ̀wọlé bẹ̀ náà àmọ́ kò ní wá mútùmọ̀ tọ́lọ̀ fẹ́ ká gbọ́yí wá pé ànábì ibrahim nìkan kọ́ sàsọ́ọ́lẹ̀ o kọ́dà ànábì yakubu náà sọ àsọ́ọ́lẹ̀ kí ló jẹ́ túnmọ̀ yí ó clear ọ̀nà dọ́mọ̀ tí ń bẹ lórí bá torí bí i bá ń ké kùránì kọ́kàn mọ́ rò pòun wọ́kàn rò pé àìbẹ́nu fatia náà ni ìbẹ́nu dómẹ̀ ni wàhálà yí pọ̀ wàhálà kọ́ o torí pé yóò se kíni yóò yí túnmọ̀ ń padà yányán irúbá ìbẹ̀yàn bá ké wáyà àkúbà lórí ìran ọ̀dá torí pé wáyà àkúbà kó ló wá wí torí pọ́ ìtumọ̀ míì ni ọmọ wí kò ní túnmọ̀ tó ló wá wí fún wa gan pé wọ̀sọ́ bí ha ibrahim bani wọ̀wọ́sọ́ bí ha yakubu bani kí ló já mọ̀ yíò ní pé bí ibrahim ti gba dọ́mà bẹ́ẹ̀ ni yakubu náà gba dọ́mà eléyìí kí ń sọ tankan tí ó jẹ ká tún ma pàtàkì ma kí alkùránil kẹrin gẹ́gẹ́ bí kíni bolúwa ti sọ kalẹ̀ àyà àkọ́kọ́ náà ni ọ̀nà oh, àyà àkọ́kọ́kọ́ ní bẹ̀rẹ̀ náà ni sọ́rọ̀ tó tọ́ bá bàráà sọ́rọ̀ bàráà àyà ń bẹ̀m̀bẹ̀ tó lúwa ní wà àdánún mínàlọ́hì wọ́rọ̀ súlìhì ìlànàsì

mímọ̀ ń tàbárọ̀ ọláhàmìá bọ́bá ìpọ́lọ̀ ti yọwọ́ yọsẹ̀ ní ọ̀rọ̀ òjíṣẹ́ rẹ̀ èmì náà yọ o torí pé tí ń túnmọ̀ nù pé ọlọ́run lọ́wọ́ ọmọ tí wọn ọ̀rán ànẹ́bí ń sẹ́wò lẹ́nu pọ̀ kan sọ lú ọ̀sọ́ di kíni ọ̀sọ́ di lì àmọ́bìnrin bá ka bólúwá ti sọ kalẹ̀ bari allahu minal mushrikin wa bari a rasuluhu minal mushrikin أن الله بريء من المشركين ورسوله أي استئناف لدي الأرباوة نوانكني كني جملة استئنافية أي ورسوله بريء من المشركين تقولنا bọ́lọ̀n ti sọ alkùránì kalẹ̀ ní o àfikẹ́yìn òkè bẹ́ẹ̀ gbogbo ìtàwọ́ ma òkè àṣẹ́nu eléyìn náà sẹ́ wàhálà àwọn àfáà ipọ̀ èyàn pé ha ní kọlù á ní gíní ah, ó ní nǹkan láò torípọ́tọ̀ ní tọ́lọ̀wọ́n ma wí ọ̀tọ̀ ní tí wọ́n ń wí ó sì lè mú túnmọ̀ tó burú wá ẹwòrú èyí tí lárúbáwá yìí gbọ́ yìí torí tí ó túnmọ̀ nù ní ní wárọ̀ sú lè yí yàkóbò ya bà ní ìyà kí ni àwọn méjèèjì sọ àsọ́ọ̀lẹ̀ fáwọn ọmọ wọn gẹ́bà ti wí ìrọ àsọ́ọ̀lẹ̀ wo làwọn ń sọ ẹgbọ́ o ìnàlọ́ àstọ́fà lakùnmùdí olúwa lọ́sà ẹ̀sìn lẹ́sà fún yí o ìstọ́fà lakùnmùdí ẹ̀sìn tẹ́ bá mi tí ń sìn yí fàlátàmù túnnà ìlà wà án tún mùsù ẹ̀yìn náà gbọdọ̀ wá kú ò lórí ilẹ̀ ayé yìí o àfikẹ́ kú ní mùsùlùmí o ìtàwọn méjèèjì ń sọ fáwọn ọmọ tí wọ́n nù kí ni wà sí yà tí ẹnìkọ̀ọ̀kan se kalẹ̀ lónìí se tí ó jẹ́ yàn bọ́lọ́run ní rọrùn ni àbẹ́ tí ó kò bá yàn lọ́dọ̀ ọlọ́run béèrè pé wo lọ́lọ́run fara mọ́ ń bẹ̀ o ẹnìkan ò lè láṣẹ kojú tọ́lọ́run lọ ẹnìkan bá sàsọ́ọ́lẹ̀ tọ́lọ́run sì ti sàsọ́ọ́lẹ̀ kan ní tó lé lẹ́gbẹ̀rún ọdún àsọ́ọ́lẹ̀ tọ́lọ́run òun làgbà o torí ta'ala tafsir ó tún wà uh, tuesday inṣá ta'ala wasallallahu ala nabiyyina muhammadin wa ala wa sahbihi